Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ẹ̀yin tí wà nílé lóko ní ìrìn àjò káàkiri àgbáláyé ẹ ti mọ̀ mí kò jẹ́ kí n tún máa dárúkọ mi fún yín ọmọ àrán ọmọ ìlú fẹ́mi lóyè ọmọ gbadéwọlú àkọ́kọ́ ti ìlú àtúyó kábíyèsí òkútùbà oríadé òtúsànyà lórúkọ ọba tó bí mi adébọlá adégoróyè àkànní olóhùn ìlú kọtìníjẹ ìjẹgunlabí àti the one and only bàbá Barigeneral tí gbogbo èèyàn mọ̀ sí àyànfẹ́ òwúwa ló wà lórí ètò Má Sọ̀yìnbó tòní lórí ìkànnì Africa Media Live àlejò tá a gbé wá fún yín lónìí ah ẹni tí ẹ kò rò pa lè gbé wá ni o torí kí ló ń pe kíní yìí náà ṣáá okay ẹ̀tẹ̀ ẹ̀ka kọ́ sọ òyìnbó náà torí náà ọmọ yorùbá ni mí ò rọ̀ tù yorùbá mi náà ò taratara dánmọ́rán náà àmọ́ train lọ gbé wá láti ìlú wọn ti wá sí ìlú èkó láti wá sórí ètò Má Sọ̀yìn lọ́jọ́ tuntun ẹ bá wa orúkọ tèmi ni abdulsalam ni mọ́tọ́lá ojúọlá pé. abdulsalam ní mọ́tọ́lá ojúọlá kí lorúkọ àbísọ yín. ojúọlá pé. orúkọ àbísọ yín. Hmm. Ah, ǹjẹ́ mo tún mọ ojúọlá pé yẹn sọ orúkọ tó lágbára ni o tó bá jẹ́ ọmọ yorùbá òkú olú ọ̀yọ́ ọmọ yorùbá dúdú ó máa mọ̀ tó ní ojú ọlá tó wá sílé. gẹ́gẹ́ bí àwọn òbí mi ṣe ṣàlàyé ìtumọ̀ orúkọ mi sí èmi náà fẹ́ gbìyànjú láti sọ fún yín ìdí tó fi sọ mí bẹ́ẹ̀ ni pé nígbà tó fẹ́ ṣe súná mi àwọn ẹbí látọ̀dọ̀ bàbá mi látọ̀dọ̀ ìyá mi ará ojúlọ́mọ gbogbo wọn ló pé jíjọ ọgbọ́n tí wàá sọ ní ojú ọlá ojú ọlá ní ojú ọlá àwọn òkúkúrú. pé níjọ ìsúná ní tọ́ ẹ ti gbọ́ ìtumọ̀ táwọn mọ̀ sí ojú ọlá pinnu bẹ́ẹ̀ lómi ṣe mọ̀ sí ó yàtọ̀ sí bá wọn ṣe mọ̀ àmọ́ ìyẹn kọ́ la wá lọ́jọ́ tòní ní ti ṣe pé orí ètò má sọ̀yìnbó la wà lọ́jọ́ tòní ìbéèrè wọn ló wà níbí o ìbéèrè mẹ́tàlá ló wà níbà yìí pẹ̀lú ẹgbẹ̀rún kan lọ́nà ogún náírà tẹ̀ fẹ́ gbà lọ́wọ́ wa ṣe máa gbé wa ṣáà kó lọ máa fún mi ṣe. kó lọ mọ ọ ẹ ṣàgbà mẹ́ta. <laughs> màá gbìyànjú. ẹ gbọ́ ọlọ́run máa gbìyànjú tọ́ kò sí wàhálà ẹgbẹ̀rún kan lọ́nà ogún ń bẹ nínú ìlọ́wọ́ mi ìwé dúdú àtẹ dúdú náà ni tó kódà bó tẹ̀ dúdú tán ẹ pọ́n ọ́n fi taratara jọra pé dúdú oṣù làwọn náà dúdú náà pẹ̀lú ìbéèrè mẹ́tàlá a máa bèlè wọn lọ́wọ́ wọn yóò kó wọn jáde àwọn lọ́lọ́wọ́ wọn wọ́n sì kó ìbéèrè náà lé ìmọ̀ lọ́wọ́ tí wọ́n sì láǹfààní àti máa mú lẹ́yọ kọ̀ọ̀kan mẹ́wàá ló máa dáhùn torí pé ìbéèrè kan fún ẹgbẹ̀rún méjì tẹ́ bá gba ìbéèrè kan lẹ́gbẹ̀rún méjì tẹ́ ẹ̀ bá sì gba ìbéèrè rárá ẹ̀ ló gbà mí àmọ́ tẹ́ ẹ bá sọ èyìnbó tàmọ̀ sí èdè gẹ̀ẹ́sì a máa yọ ẹgbẹ̀rún kan ṣé ó yé dáadáa kò sí pé ah olóòtú ẹ ṣòjóró fún mi o àgbọ́yé àgbọ́yé ló ń jẹ́ bẹ́ẹ̀ owó yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbéèrè ń bẹ̀ ìbéèrè ni máa gbà ẹ̀yìn ló yẹ lọ́wọ́. Hmm. ẹ bá ṣe dáadáa èmi ò èmi ò èmi ò mú yín fà dáadáa ẹ ń gbó rẹ jésù lóyún owó lọ́rùn báwo ló ṣe rùn ẹrù náà ni ọrùn owó. ètò ti bẹ̀rẹ̀ báyìí wọ́n sọ ìwé làpé àbí kí ló pé wọ́n sọ ìwé ìjọba ẹ kólẹ̀ mama yọ mama fati mi yọ mẹ́rin èmi dẹ̀ fẹ́ lọ tó bá fẹ́ a máa mu owó làpé ẹ bá sọ ìwé máa fati mi yọ mẹ́rin pẹ̀lú ògùn ọlọ́run ojú ọlá pé ẹ káàbọ̀ sórí ètò wọ́n sọ Chidera la bá yín ẹ ti gbáradì láti wá gbé wọ ìwọ̀n easy bí ìwà ti rẹ̀ náà àwọn gbòógì. èmi náà ní àwọn ìdáhùn kọ̀ọ̀kan tí mo láti kọ sínú ìwé jáǹtìtì tó wà lọ́wọ́ mi níbí wípé gbogbo ẹ̀kọ́ lẹ tẹ̀sán tó mọ̀ tán gbogbo alákẹ́tọ̀ iléèwé gíga tó wà nílùú Ìkòròdú làwọn àlejò tó láti wá ṣe àgbétò yìí wá fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó wà nílé ìwé náà ìkànnì wọn lẹ jẹ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. kí ni nǹkan tẹ̀ ń kà ní ilé ìwé ìjọba ìgbà tí nǹkan tẹ̀ ń kà tẹ̀ kí ni nǹkan kí ni nǹkan tó fi yín wá sínú ilé ìwé kẹ̀ kan báyìí mo fẹ́ wá kà kan báyìí mo fẹ́ wá mo fẹ́ ṣe mo fẹ́ dà láyé mi jẹ́ kí n lọ ka ìwé mọ́ kí ni nǹkan náà mo fẹ́ mọ̀. àkọ́kọ́ mo wá kẹ́kọ̀ọ́ ni. kọ́ lórí kí ni. lórí um, Bí báwo mo ṣe lè gbélé fún un? Ẹ gbélé, a máa gbé kúrò lẹ̀. Láti bá ara wa sọ̀rọ̀. Bára wa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Kí la fẹ́ sọ? Bí oníròyìn. Ká ṣáà ní ìròyìn. Ìròyìn nìkan lẹ wá kà. Ìròyìn nìkan. Ẹ̀fọn akáròyìn nìkan. Ìròyìn. Ìròyìn nìkan lẹ kà ní. Ni mo bó ti ni mo. Ẹ̀ mo náà ṣé ìròyìn nìkan lẹ kà? Ìròyìn nìkan ni. Lẹ kà. Bẹ́ẹ̀ni. Mm, kí ni ìdí tẹ́sí wá ka ìròyìn kan léwe. kò ní torí pé mo nífẹ̀ẹ́ sí. láti máa. láti máa ka ìròyìn. máa ka ìròyìn ìròyìn lọ́wọ́ kàlẹ́. mo ṣe máa ń rí wọn ní lórí amóhùnmáwòrán mo mm-hmm. nífẹ̀ẹ́ sí. ìdí náà ló ṣe wọn mi. láti wá. láti wá kẹ́kọ̀ọ́ ẹ̀. kẹ́kọ̀ọ́ ilẹ̀ tẹ́ ṣe àti kọ́ dáadáa lọ́kọ̀ yín dáadáa àmọ́ kò lè jẹ́ pé lórí ìròyìn kan ló ṣe wá sílé ìwé orí ìròyìn gangan ló dálé. ó dá lórí ẹ kí ni àkọlé ẹ̀kọ́ tẹ́ ẹ wá kọ́ torí pé ó máa ní nǹkan tẹ́ ẹ bá wá tó tó tó yà sọ́nà ìròyìn. ìròyìn. òkè ọgbọ́n òkè ẹgbẹ̀rún kan sí lọ́nà owó wọn. ìròyìn jẹ́ ìka nǹkan tí mo wá kọ́ gangan so ah táwọn mo ṣe lè gbélẹ̀ fún tó máa fi rún. ẹ gbélẹ̀ lédè Yorùbá. nǹkan tí. Ah, àgbẹ̀yé mò ń gbọ́ yín mò ń bá yín lọ mò ń bá yín lọ. káṣá lórí ìròyìn ṣá ni mo wà ríròyìn ẹ má jẹ́ ká. ká má lọ bẹ́ẹ̀ni ìròyìn. tọ́ ìbéèrè méjìlá ń bẹ ń bí o eh, mẹ́tàlá ẹ má bínú ìbéèrè mẹ́tàlá ló wà níbí tẹ́ láǹfààní àti dáhùn mẹ́wàá fún ẹgbẹ̀rún méjì lórí ìbéèrè kan fún ẹgbẹ̀rún kan lọ́nà ogún náírà ṣe bẹ́ẹ̀ pé tán náírà. tọ́ ìbéèrè àkọ́kọ́ fúnra yín ni ẹ máa dájọ́ ara yín ẹ ó sì mú ìbéèrè náà ìgboro òǹkà wo ló wà lórí ìbéèrè òǹkà ló wà lórí ìbéèrè tó wà lọ́wọ́ yín ogún ogún kínú ń jẹ ògún ogún ògún ẹ̀hẹ́n ìbéèrè yẹn rọ̀ ẹ̀ka ìbéèrè tó wà ní orí òǹkà ogún tó wà lọ́wọ́. ta ni ọba àkọ́kọ́ ti ilé Ifẹ̀? ta ni ọba àkọ́kọ́ ilé Ifẹ̀? ẹgbẹ́ ta ni ọba àkọ́kọ́ ilé Ifẹ̀? kílẹ̀ wí. mo ní mọ̀ nípa ẹ̀. ẹ ní. ìmọ̀ nípa ẹgbẹ̀rún méjì lọ́nà owó yín o tẹ́ bá ti sọ o ta ni ọba àkọ́kọ́. ká má fi àkókò ṣòfò. ẹ mọ̀ ah! ẹ ṣe wọ́n ní wọn mọ ọba àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ ní ilé Ifẹ̀ Odùduwà ni ọba àkọ́kọ́ tó jẹ ní ilé Ifẹ̀ <laughs> ẹgbẹ̀rún méjì ti yọ nínú. mo dẹ̀ mọ́ o. lápẹ́ ó di àtúyọ ẹgbẹ̀rún mẹ́rin wọ́n ti sọ ìlú méjì pẹ̀lú ìbéèrè tán sí ẹ̀yà kan ìbéèrè mẹ́sàn-án láti lọ àgbọ́yé tí wọ́n tún fà kan jọ hmm. ẹ fa ogún yọ béèrè tó rọ̀ ẹ gbà tọ ah. ọ̀dà ẹ fa ọgbọ̀n yọ mìgbà yẹn tẹ́lẹ̀ gbà béèrè tó sí ń gbìyànjú ọgbọ̀n ọgbọ̀n káyì òǹkà wo nìyẹn. òǹkà wo nìyẹn. òǹkà. ojú mi ṣú. ojú yín ṣú ojú oṣù ojú òǹkà wo ni tí ọba àgbà máa yọ owó yín o. ha òǹkà ẹ̀rìndínláàrún. ẹ̀rìndínláàrún <laughs> kí ló ń jẹ́ ẹ̀rìndínláàrún. kódà hmm. kí ìrànlọ́wọ́ ẹ̀ pẹ̀lẹ́ yẹ kọ̀ọ̀kan. mẹ́sàn-án. márùn-ún. Àrùndínlọ́gọ́rùn-ún. Àrùndínlọ́gọ́rùn-ún. That is ìyáàdínlọ́gọ́rùn-ún. Àrùndínlọ́gọ́rùn-ún. Àrùndínlọ́gọ́rùn-ún náà ni. Kíni? Àrùndínlọ́gọ́rùn-ún. Tọ́ <laughs> ìbéèrè wo ló wà nínú? Àwọn wo ni Yorùbá ń pè ní màjèsán? Àwọn wo ni Yorùbá ń pè ní màjèsán? Àwọn wo ni wọ́n lè ṣe? Àwọn ọmọ kékeré. Ah! ó gbà ó gbà. tí wọn ì tí bàlágà. tó bá bàlágà nǹkan kí lọ́wọ́ á di. ẹ dáhùn ni. mo ṣàmọ̀ pé ọmọ kékeré ló ń pè ní Manchester. àti ní tí wọn ti balaga tó bá bàlágà kí lọ́wọ́ á di. èmi kò fi yẹn sí i. fi sí mi. ọmọ kékeré ló máa ń pè ní Manchester. ẹ ẹ ṣé lóòótọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn ọmọ wẹ́wẹ́ ọ̀yá ọ̀yá. àwọn náà ni ọmọ kékeré náà. ẹ̀hún náà lájọ ń sọ yìí tó ọ gba ìbéèrè ẹgbẹ̀rún méjì jọ nínú owó òní orí ìyẹ̀mí. ó mà ṣe ìbéèrè ṣì ń lọ ìbéèrè ń lọ ìbéèrè ń lọ ìbéèrè ń lọ. ṣé mo lè kó sínú àpamọ́ mi. lóde ojú ń kọ́ mi. àti parí ètò ilé ìṣẹ̀lẹ̀ ètò ò tí tán ètò ṣì ń lọ ẹ sì lè sọ bó ká tún yọ nínú ẹ̀ṣẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ máa bẹ́tò lọ. no mo kọ mo kọ sọ náà ni o. ẹ jẹ́ ká máa bẹ́tò lọ. tẹ bá sọ mo má yọ o torí pé adúmọ àdán ni ẹ lè wà lódò yẹn. ẹ jẹ́ ká máa bẹ́tò lọ. mo lè má yọ o. ọmọ olúwo ni. ọmọ olúwo Ìlọrin. Ìlọrin níbo ni Ìlọrin Ìlọrin wà. Kwara. Ìlọrin Kwara wà. Ìlọrin. níbo ni Ìlọrin wà Kwara níbo ni Kwara wà. ọ̀nà ìlú òkè. E. ìlú Òkèlè lẹ́yìn Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ síbò. sí tá máa fi dé ìlú Ìlọrin. ẹ níbo ní Ìlọrin. Kúǹtù. ẹ ṣẹ̀ṣẹ̀ dáhùn béèrè mi àti ẹni kwara mo níbo ẹni kwara hmm. àbí Kúǹtù. àdúgbò wo ní Kúǹtù. agboolé onímọ̀sà. ẹ ta mọ́sà lẹ́yìn. <laughs> èmi ò kí ló ń jẹ́ mọ́sà oúnjẹ lóúnjẹ mọ́sà. oúnjẹ ló mọ́sà. mo ṣàmọ̀ pé oúnjẹ ni mm, mo ò mm, jẹ́ rí mo ò jẹ́ rí. ẹ̀rẹ́ ń ta mọ́sà lẹ́yìn. mo ò sọ nípa ń ta mọ́sà. ọ̀ ẹ̀ ń jábọ̀lé mọ́sà. ẹ̀rẹ́ agbolé ní mọ́sà. tẹ́ bá láti agbolé mọ́sà wọ́n ń ta mọ́sà lẹ́yìn. èmi ò kí ń lọlé dáadáa bẹ́ẹ̀. ṣé ń gbọ́ ọmọ Yorùbá tó tún lọ àbí ṣé ọmọ Yorùbá kọ́ ni. ọmọ Yorùbá. Hmm. ẹ̀rẹ̀ kí ni dádò àti. dádò ẹgbẹ̀rún kan àti kékeré ni àwọn òbí wa ti kó wa lọ gbẹ̀yìn a máa lọ fúnlé ọdún mọ láti gbà yẹn àti ń lọ mọ́. ẹ̀yin náà ò sì tó pa dádì iye wa ṣe ká lọ ilé ọdún àti lọ ilé ọdún ẹ̀dẹ̀ ká lọ ṣọdún lé. mo jẹ́ ti bí wọ́n rí nífẹ̀ẹ́ bí wọ́n rí. kò sí kankan. ọ̀tún jẹ́ pé ẹ ti máa ń lọ tẹ́lẹ̀. mo mọwọ́ wọn ló wà. ẹlẹ́tọ̀ọ́ àti bí wọn ṣùgbọ́n obìnrin ni wọn. lóòótọ́ ni. lóòótọ́ wà bí wọn pé yà. so nǹkan bèrè náà ni. ọdún tó ń bọ̀ lọ́nà báyìí ń sìn ṣé máa lọ lé ọdún. ìlú wo lẹ ń gbé. ìlú èkó. níbo lẹ́kọ̀ọ́ níbo lẹ́kọ̀ọ́ lẹ ń gbé. sọ̀rọ̀. igbogbo. igbogbo ìgbogbo ní kí ni gbogbo là ń gbé níbi oko bẹ́ẹ̀. ẹ mú ìbéèrè mìíràn o ètò ọ̀rọ̀ nìkan wọ́n wá ti jẹ́ ẹgbẹ̀rún níbi ìnáwó wa ètò ọ̀rọ̀ nìkan wọ́n. màá gbìyànjú. mo fẹ́ mú mo fẹ́ máa fẹ́ mú ó dẹ̀ wá ní. kí ló fa ẹ̀rín o. ìbéèrè yẹn ló pa mí lẹ́yìn báwo ló ṣe pa yín lẹ́rìn. ó kàn pa mí lẹ́rìn náà ni. lọ́nà wo. èèyàn mọ̀ mo ó dé àyàn pa mí. ó dé àyàn pa yín ẹ lọ́nà wo. ó ṣe mí bíi pé mo máa gbà. ó ṣe yín bíi pé ẹ̀sẹ̀ bá bà. àgbà kámú náà ni mo dá mi lójú pé màá gbà. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni. òǹkà olóòrè bẹ̀rẹ̀. tó wá dókun ká máa kà lọ́wọ́ báyìí o ń káwọn àádọ́ta ní fifty. àádọ́ta ní fifty. mo ń bọ̀. owó <laughs> sì pọ̀ nílẹ̀. Ah! Ah. òǹkà ní àti odò mẹ́rin àti odò mẹ́rin àti odò kí ló ń jẹ́ mẹ́rin àti odò. ogún kí ni mẹ́rin àti odò. mi ò mọ̀. ẹ ẹ ṣe ẹ ṣe rí ẹ ṣe ní mo máa mọ̀. òótọ́ mo ò ní mo ogójì ogójì ogójì ni mo kí ni ogójì yẹn òǹkà tó wà lọ́wọ́ mi. ogójì ni kí ni báwo logójì ṣe rí ogójì náà ni. ogójì náà ni ókè mo rò pé ẹni kì í yọ owó. rárá. ẹ gbà òǹkà mi ẹ ti gbàgbé ni. Ah, ẹ mo sọ ọ tẹ́ ẹ bá gba òǹkà ẹ máa yọ a máa yọwọ. mo gbọ́ gbọ́n gbà tẹ̀sán ni pé ká bá gba òǹkà. àti wàá tún sọ báyìí. ẹ máa fẹ́ lè yáàfì yín. wo lè yáàfì ẹ̀ bọ̀ tí bá máa yáàfì fún yín yáàfì tó máa yáàfì ni pé ẹgbẹ̀rún méjì ni owó tó wà lórí ìbéèrè kan àbí ẹ máa wo owó tí ní kẹ́ máa wo owó yín ní kẹ́ máa wo ẹ máa wo tèmi o ẹ gba òǹkà ẹgbẹ̀rún kí lè fẹ́ ká ṣe wáyé. ẹ ṣíjú àánú wò ó. tí n bá ṣíjú àánú wò yìí kí n yọ ẹgbẹ̀rún kan kó ní owó ẹgbẹ̀rún mi gan máa jẹ ó tẹ́yìn lọ́rùn ó láti tẹ́yìn lọ́rùn ó tẹ́mi lọ́rùn ó láti tẹ́yìn lọ́rùn o. Ah. ẹ pẹ̀lẹ́ o bá ṣe máa ń yọ ọ̀nà a ní láti ṣe kí ni. kò gbọ́ kó má kódà kó burú tẹ́lẹ̀. kò dénú mi o. kò dé ṣé n dá padà. <laughs> n lè dá padà ṣé n yọ pé kókó méjì ńlá yẹn. <laughs> ó yá ẹ ka ìbéèrè tó wà nù. ta ni bàbá yorùbá. ta baba. bàbá. baba bàbá. bàbá. ẹ mo lè rárá yóò ní bàbá. ta ni bàbá yorùbá. ta ni bàbá yorùbá. Odùduwà. ta ló sọ bẹ́ẹ̀ ìbánú kí ni àrídájú pé Odùduwà ni bàbá gẹ́gẹ́ bí àwọn òwe kan ṣe kọ́ mi nílé ìwé àkọ́kọ́bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ní pé Odùduwà ni bàbá Yorùbá. ṣé Odùduwà bímọ nígbà tó wà láyé? Ah, bẹ́ẹ̀ ni obìnrin èèyàn ah, èmi ò lè dárúkọ wọn ní ẹ̀yọ̀kan ǹjẹ́ ẹ mọ̀ pé ìbéèrè yẹn àwọn ọmọ Oòduà wà ní ìbéèrè lọ́wọ́ mi nígbà kẹ̀kẹ́ kẹ̀kẹ́ máa rò ó bẹ̀ ṣe máa jẹ tọ̀ wọ́n gba Odùduwà ní bàbá ilẹ̀ Yorùbá a ti yọ ẹgbẹ̀rún kan fún pé wọn ò gba òǹkà. ẹgbẹ̀rún kan tó kù Eh, kódà mo ti sọ fún yín hmm. èmi kọ́ mo ẹ̀yin lẹ lówó hmm. èmi kọ́ mo lówó ẹ ní sùúrù o mo sọ pé ká a ṣe ní kó lè ṣe kíni kó lè kéré ká a mú ní kékeré ẹgbẹ̀rún méjì fún ìbéèrè kan ẹ gba òǹkà ìbéèrè àmọ́ ẹ gba ìdáhùn sí ìbéèrè àdèṣíkíni àyọ ẹ fẹ́ pa ayọ́ síra wọn yẹn. ó dà bẹ́ẹ̀. tó dà bí kò dà. ìgbà kan ẹ má tẹ̀lé tẹ́lẹ̀. Hmm. kí ló kù ẹ bá ń gbé. olúwa mi o ẹ ti dáhùn ìbéèrè mẹ́ta nínú mẹ́wàá olúwa mi o. méje tó rọ̀ tó rọ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ àwọn béèrè yìí rọ̀ kí ló dé kí ló dé àá tọ̀ ilé ìwé wò lẹ́sìn. iléèwé gbogbogbò ti ìlú ìkòròdú gbogbo ti gbogbogbò gbogbogbò nílẹ̀ gbogbo bíi pé tí àwọn ọmọ kékeré iléèwé àkọ́kọ́ iléèwé àkọ́kọ́ bẹ̀rẹ̀ fún àwọn ọmọ kékeré tó wà ní ìlú ìkòròdú gbogbogbò. gbogbogbò wà lórúkọ náà. gbogbogbò ẹ rárá. kí lórúkọ iléèwé náà. èdè gẹ̀ẹ́sì ni wọ́n fi. ìwà lóru pé kò séde kò sí ọ̀rọ̀ kan àbédè kan tó ń kọ lédè gẹ̀ẹ́sì tó sì lédè yorùbá ṣẹ́gun kí lorúkọ ilé ìwé náà. òkè gbẹ́gun. òkè gbẹ́gun. ẹ̀gún wo ló ń gbẹ́. bó ṣe máa ń pè é nìyẹn. òkè gbẹ́gun what. òkè gbẹ́gun ni mo mọ̀ ọ́ sí. ẹ ṣé òkè gbẹ́gun lọ sí kí ló kọ́ sí wa òkè gbẹ́gun ìyẹn ń ṣorúkọ iléèwé òkè gbẹ́gun lè jorúkọ léèwé òkè gbẹ́gun kí ni òkè gbẹ́gun kí ló jẹ́ gangan kò yé mi. lásùnwọ̀n. lásùnwọ̀n lásùnwọ̀n kí ni. òkè gbẹ́gun lásùnwọ̀n. ẹ lásùnwọ̀n kí ni. bó ṣe kọ́ síbẹ̀ nìyẹn. ẹ mi ò sọ pé wọn ò ṣe bẹ́ẹ̀ kọ́ síbẹ̀ òkè irú èmi ń sìn hmm? iléèwé tí mo kọ́kọ́ lọ iléèwé àbájẹun kó iléèwé àkọ́ bẹ̀rẹ̀ tó wà nílùú ìjẹ̀bú òde ní àdúgbò báyìí báyìí báyìí báyìí òkè gbẹ́gun lásùnwọ̀n kí ni. ní àdúgbò. àdúgbò kọ ilé ìtajà. lásùnwọ̀n òkè gbẹ́gun lórúkọ iléèwé àkọ́kọ́bẹ̀rẹ̀ tí mo lọ bó dẹ̀ ṣe máa ń pè nìyẹn mo wàá mọ̀ bóyá ó ti yí padà. tí bá sọ pé tí bá ní mo fún yín ní àǹfààní kẹsàn èdè gẹ̀ẹ́sì ṣe máa ń máa sọ dáadáa. <laughs> bẹ́ẹ̀ni. ẹ máa sọ. bẹ́ẹ̀ni. ọyẹ sọ mi ò fún yín láǹfààní o mo ní kẹ́ sọ ni. ẹ má jẹ́ kí n sọ tí n bá fẹ́ ṣe kàn án ṣe bá sọ àwọn. <laughs> Ah, ó ti ti ti mo tún mo gbọ́ rárá lẹ́kọ̀ọ́ ni. mo ní rárá. rárá kọ́ lè sọ. rárá náà ni mo sọ. ẹ sọ bí lè gẹ̀ẹ́sì ni. rárá mo sọ bẹ́ẹ̀. ó dá yín lójú. <laughs> dájúdájú. ó dá yín lójú. bẹ́ẹ̀ ni. tó bá ní two times two kí ni èmi. mẹ́rin hmm? mẹ́rin. kí ni mẹ́rin èwo ni ọwọ́ ọwọ́ la fi ń sọ̀rọ̀. ọwọ́ ni mo fi ń ṣe àpèjúwe. àpèjúwe kí ni. mẹ́rin tẹ. a sì ń lé kí ló ń pe. méjì pẹ̀lú méjì. méjì méjì pẹ̀lú méjì. ó jẹ́ mẹ́rin. ṣé tọ́wá ní kẹ́ ka òǹkà Yorùbá. èjì pẹ̀lú èjì. èwo á ní méjì pẹ̀lú méjì. ó jẹ́ ẹ̀rin. jẹ́ ẹ̀rin ẹ ṣáà mú ìbéèrè kan òǹkà wo ló wà ń bẹ̀ yé láti bó subhanallah alhamdulillah asagafurullah òǹkà wo ló wà ní ìbéèrè tó wà lọ́wọ́ yìí. àádọ́ta. a sílẹ̀ pé. àádọ́ta. ló ń jẹ́ àádọ́ta. àádọ́ta náà. àádọ́ta sí mi rà. àádọ́ta kò sí ìgbà ẹ pẹ̀lú ẹ̀kọ́. àrùn àti odò àti odò. lọ́ọ̀nù ìgbà. níbo ló sọ ẹ sí. bóyá ẹ gbá nìyẹn. <laughs> ẹ má mú mi ṣeré olóṣèlú. àwa ṣeré ń bí ọ̀rọ̀ owó ló gbé màtí ń débi. àádọ́ta sí ní ọwọ́ mi bíbá yìí. ẹ̀ka. àwọn Yorùbá máa ń pe àwọn tó máa ń ṣe ìlẹ̀kẹ̀ fún àwọn ọba. orúkọ wo ni àwọn Yorùbá máa ń pe àwọn tó ń ṣe ìlẹ̀kẹ̀ orúkọ wo ló ń bẹ̀rẹ̀. àbí kọ́ pé wọ́n ní onílẹ̀kẹ̀. èwo lẹ fẹ́ mú ní méjèèjì àṣelẹ̀kẹ̀ fọba àti onílẹ̀kẹ̀. àwọn onílẹ̀kẹ̀ ọba. ó gbìyànjú o ah. àmọ́ ó ṣe mí náà àmọ́ tó máa lọ méjì. Asidemadi. Asidemadi. Yáá. Ah! Kọ́málíkàwé Yorùbá ní wo ẹ ṣe asúndẹ̀mádé ni àwọn tó ń. Ah, olúwa o mélòó ló kù mẹ́fà. wọ́n ti dáhùn ìbéèrè mẹ́rin ah, nínú mẹ́wàá. lọ aṣàánú fún mi ah, olùtúwì ti tàn. owó pọ̀ lọ. <laughs> ìyá mi o. ìyá mi. ìyá mi o. ìyá mi náà wà ní. <laughs> iṣẹ́ wo ni. fechou hoje. Eu vou fechar a conta. Aqui é como, né? Aqui é como. De Leopold. <laughs> Por enquanto é mexendo bem. Se legal. É, se legal, bububu. tẹ́lẹ̀ ilé ẹ̀kọ́ gbogbogbò ti ìlú èkó ẹ̀ gbogbo níṣe ìlú èkó tó wà ní ìlú ìkòròdú. ẹ ṣe máa ń pè mí ẹ. ìbéèrè mìíràn fẹ́ jáde báyìí ká kàn ó ń dùn mí pé ẹ̀kọ́ ń jẹ àwọn ìbéèrè mi. ah mo ò jẹ kankan o. ṣáà mú kan. ah olóhùn ok. ok ọlọ́run o ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run <laughs> owó ń ṣùpọ̀ owó ló pọ̀ nílẹ̀ yìí kò pọ̀ kò pọ̀ rárá owó pọ̀ nílẹ̀ ọlọ́run o òǹkà wo ló wà lórí ìbéèrè yìí. òǹkà múrẹ́ márùn-ún. ẹ̀yin tẹ́ ń wo mi ṣe ń gbọ́. òǹkà múrẹ́ márùn-ún. ló jẹ́ múrẹ́ márùn-ún. àti náírà mẹ́wàá. òǹkà múrẹ́ márùn-ún. ẹni ẹni ó máa lọ máa yọ èyí ló jẹ́ múrẹ́ márùn-ún náírà mẹ́wàá náírà gan one thousand. mo ò sọ bẹ́ẹ̀ jọ ah, ah, mo ò sọ bẹ́ẹ̀ mo ò sọ nǹkan tẹ́sán pé mo sọ. kí lẹ pé ẹ ló ń ka múrẹ́ márùn àti kí àti ẹgbẹ̀rún mẹ́wàá. náírà mẹ́wàá lẹ́kọ̀ọ́. èmi ò sọ bẹ́ẹ̀. náírà ah, mẹ́wàá. mo ò sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àlọ́ ah. wo nǹkan tẹ́ fi ya. ẹ wọ́n máa parí ẹ̀ náírà mẹ́wàá lẹ́kọ̀ọ́ yìí. máa yọ owó náírà yẹn máa yọ àmọ́ tá a bá ti wá wò ó tó bá jẹ́ pé ẹ̀ dárúkọ náírà yẹn á tún máa padà sórí ètò yìí pé owó yín kọ́ o mo ti fún yín padà màá kọ́ yọ náà ah, tí mo gbọ́ ó ya òǹkà kílẹ̀ mú ẹgbẹ̀rún múrí márùn àfi múrí márùn náà mò ń gbọ́ nǹkan kí ló wà ń bẹ̀ ẹ pẹ̀lẹ́ kí ló ṣe yín. àádọ́ta. àádọ́ta. àná. no. àádọ́ta. àádọ́ta. wọ́n ní pé no. mi ò mọ̀. ẹ dá ìpínlẹ̀ ẹ̀kọ́. ó kan. àti. ó kan. àti òdo ọ̀kan ọ̀kan òdo ni ẹ wá ń pè ní àádọ́ta ẹ tẹ̀lé múrí márùn múrí márùn ẹyẹ kan ẹ mú wọlé pé ẹ pè ní pé ẹ pè ní àbáyọ kì í ṣe àṣà mi lẹ́yìn ẹ pè ní pé ẹni múrí márùn àti náírà mẹ́wàá àti àrùn àti mẹ́wàá àbí kí ni múrí márùn. múrí márùn owó. ẹ kí ni múrí márùn ní Yorùbá ní ní èdè gẹ̀ẹ́sì mo fún yín ó yà sọ kí ni mo máa ń lè gẹ̀ẹ́sì. ó dá yín lójú. mo fún yín mo fún yín lélẹ̀ kí ni mo máa ń lè gẹ̀ẹ́sì. hundred naira. mo máa ń. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kí ni pọ́n mẹ́wàá. pọ́n mẹ́wàá. tó gbà pọ́n mẹ́wàá pọ́n mẹ́wàá ní ten naira pọ́n márùn-ún ní twenty naira. múrí kan ní twenty naira yorùbá ìgbòmíà mandarin ẹkànṣe. kí ni à ń pe ọ̀rọ̀ yìí ní èdè yorùbá. ọ̀rọ̀ wo nìyẹn. ìdájúkọ. kí ni à ń pe ìdájúkọ ní èdè yorùbá kí ni ìdájúkọ. kéèyàn ní ìṣòro kí ló ń jẹ́ ìdájúkọ. ìṣòro. ìdájúkọ kọ́ ló ń pèsè ìdojúkọ. ìdojúkọ. ẹ ẹ ìrànwọ́ bóyá torí pé mò ń sọ ní ìsọ bí mo fi ara mi ṣe àpèjúwe ni mo ṣe sọ ní ìdájúkọ. ìbéèrè àdọ́fà àbí. bẹ́ẹ̀ni. ẹ gbá ìpèníjà oúnjẹ challenges. kí wàá ní ìdájúkọ àbí àbí ìdojúkọ tẹ̀lé. ìdojúkọ kọ́ ni challenge. kí wàá ní. challenge ni ìpèníjà ẹ lọ wádìí ẹ. ẹ yẹ ká wá ẹ̀yin lè máa lọ wádìí ẹ̀ mi ò lè bá yín máa. no irọ́ rọ́rọ́ mo ti gbọ́ kò sí wàhálà ẹ̀yin lè máa lọ wádìí ẹ̀ tó yín tó bá rí lójú ẹ bá mi láago màá tún tún gbé yín padà màá tún wá owó tí mo yọ o ẹgbẹ̀rún méjì mo yọ o èmi adégoróyè màá tún fún yín padà ìjà ló ń jẹ́ ló ń jẹ́ kí ni ló ń jẹ́ kí ni. ló ń jẹ́ nǹkan tẹ kọ síbẹ̀ kí ni mo ló ń jà. ẹ ní kí ni. <laughs> ó ṣe bẹ́ẹ̀ ni kó omi ti pọ̀ lówó yín lọ ìlú owó yín kù mẹ́ẹ̀ ẹ wò ó ẹgbẹ̀rún méjì owó wọn kù owó wọn kù ẹgbẹ̀rún méjì wọ́n sì ti dáhùn ìbéèrè márùn-ún nínú mẹ́wàá báàlà ìṣòjòrò ó ẹ̀yìn ọ̀nà náà wáyé jáde. ẹ̀yìn ọ̀nà náà wáyé ìṣòjòrò jáde. kò yẹ kẹ́ máa yọ. máa yọ ẹgbẹ̀rún kan sí nítorí wàhálà yẹn ní kíni. òyìnbó ní kíni. wàhálà wàhálà kíni wàhálà yóò bá. àbí kíni wàhálà ní yorùbá wàhálà ní yorùbá. wọ́n máa ń sọ wàhálà ní yorùbá pé mo kóra mi sí wàhálà. wọ́n lè sọ wàhálà yẹn ní èdè yorùbá gangan tí èmi lójú bá. torí pé ẹ̀fẹ́ ká yọ owó lẹ ẹ ṣe fẹ́ gbìyànjú àti máa. rárá rárá. mi ò ní lọ fáàmù pẹ̀lú yín torí ẹ ti ń gbìyànjú àti máa tẹ ọ̀ká mi nínú mọ́lẹ̀ ìbéèrè kan lè láǹfààní àti dáhùn báyìí torí owó yín ku ẹgbẹ̀rún méjì inú mi ò bá sì dùn tẹ́ ẹ bá jẹ́ mọ́ ẹgbẹ̀rún kan tó wà lọ́wọ́ yín àbẹ́lò amẹ́. nǹkan ń bẹ náà. mélòó. ẹgbẹ̀rún. ẹgbẹ̀rún mélòó. ẹgbẹ̀rún mẹ́ta. ẹ gbìyànjú gègé ní nǹkan tí orílẹ̀-èdè ń sọ nísìn. Kí n tó béèrè, kí lẹ rí sí ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè? Hmm. Ó rí bákan bákan, ó dojú rú. Báwo ló ṣe rí? Gbogbo nǹkan ẹ sọ díẹ̀ nípa ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Nǹkan tẹ́ ẹ lè sọ sí bó ṣe bóyá bó ṣe takò yín ní ibi iṣẹ́ ni àbí ní ilé ẹ̀kọ́ ni àbí ẹ ṣáà sọ ní ṣókí. Ó takò mí lọ́nà tó pọ̀ torí pé tẹ́lẹ̀ tí má béèrè ẹgbẹ̀rún márùn-ún lọ́wọ́ bá mi ó máa rí fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ bò ní àsìkò tí gbogbo nǹkan ti rí báyìí tí nàìjíríà táwọn nǹkan tẹ́bí ń pa àwọn mẹ̀kúnnù tí má béèrè ẹgbẹ̀rún márùn-ún pátápátá ló máa fún mi ní ẹgbẹ̀rún mẹ́ta bò mo ń dúpẹ́ cause àwọn kan wà. ẹgbọ́ kọ́s. pé pé àwọn kan wà wọn ò rí rárá ebi ń pa àwọn mẹ̀kúnnù lórílẹ̀‐èdè nàìjíríà káwọn ìjọba bá wa nǹkan ṣe sí àjẹbẹ́ ò lè gbèrú àwọn gbèrú rí máa pọ̀ sí níta kó ṣàánú wa o. kí ni ẹ tún lè rí sọ sí uh, national anthem tí wọ́n change tí a padà sí èta tí ń lò látẹ̀yìnwá. èmi ò rí nǹkan kan sí ṣùgbọ́n mo lérò pé kò kí ń ṣe nǹkan tó kọ̀ lára lórí gbogbo nǹkan tó wà ní tó ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà kò tani wá ìjọba ti sọ ní àwọn ti àwọn ti yí yáńtẹ̀mù padà. Báwo ni gbé yìí ni? Ìfẹ́ mi. Ìfẹ́ mi. Ìfẹ́ mi take your money. kí ni hello take your money ẹgbẹ̀rún mẹ́ta ẹ máa kólẹ̀ ẹ máa sàn kí lẹ sọ fún ẹ pẹ̀lẹ́ ẹ ṣé o. Ah! àǹtí yóò jẹ́wọ́ lọ o take your money. ó dùn mí pé. a ti kọ́ bẹ́ẹ̀. pé. pé mo ò ní jẹ lérè ètò yín. ẹ jẹ ẹ jẹ ẹgbẹ̀rún mẹ́ta kò pẹ́ ní jẹ wọ́n jẹ ẹgbẹ̀rún mẹ́ta bòkò bá mi lọlé. wọ́n jẹ ẹgbẹ̀rún mẹ́ta nínú ẹgbẹ̀rún lọ́nà ogun tá kó wa àmọ́ take your money ló kó bá ìbínú mo fi sọ <laughs> ìbínú kí lẹ lè sọ àmọ́ lè gba àwọn tó ń bọ̀ lórí ọ̀rọ̀ yìí ìbínú ó wá ti dówó wa o. ìbínú máa ń ba nǹkan jẹ́. wọ́n ba wọ́n dáhùn ìbéèrè márùn-ún tí wọ́n gba ẹyọ kan àbí ẹyọ kan méjì wọ́n gba méjì nínú ìbéèrè wọ́n ṣe mẹ́ta nínú ìbéèrè márùn-ún take your money ló pọ̀ lójú kí lè lè sọ àmọ̀ràn lè gba ẹni tó bá ní fòfò ìgbà mi. ó máa ṣe jẹ́jẹ́ torí ìbínú máa ń bá ń kọjá ó fi mí ṣe àríkọ́gbọ́n torí mò ń bínú mo ṣe sọ èdè gẹ̀ẹ́sì kéèké ọmọ mi. ẹ̀jẹ̀ wá lẹ́gbẹ̀rún mẹ́ta sí ẹ pẹ̀lẹ́ ṣé ìbínú mọ́ báyìí. kò sí nǹkan tí mo fẹ́ ṣe mo ò bínú. ó dá inú jù. Ah! èmi ló dùn jù ó dùn mí gan kí ló dùn yín bẹ́ẹ̀. ẹ̀jẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta tẹ́lẹ̀ mo máa padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀. ó máa ń wá bẹ̀. àkọsílẹ̀ fún. kò lè fà sí. bẹ́ẹ̀ bá mi nọmọ mi. kò dínà ọlọ́mọ. tí n bá nọmọ bá nà ń kọ́ kí ló ń ṣẹlẹ̀. àwọ̀ mọ ilé lọ́wọ́ ni. mọ mi lọ́wọ́. Ah, ẹ lè sọ dé gẹ̀ẹ́sì báyìí torí. àwọ̀ mọ ilé lọ́wọ́ ni. ẹ náà yẹn gan tí màá tún jẹ́ wọ́n yín jẹ́ ká gbé lárugẹ torí èdè Yorùbá ni èdè wa lórílẹ̀-èdè Yorùbá a lè ní orílẹ̀-èdè Nàìjíríà torí Haúsá ń bẹ ńbẹ̀ Ìgbò ń bẹ ńbẹ̀ Fúlàní ń bẹ ẹ̀yà tiwa tribe. àwa tá jẹ́ Yorùbá Yorùbá lédè tó dára tèmi mọ̀ o. Yorùbá dùn. ó dùn láti sọ. orí mi bí mo ṣe wà yín sùn ọmọ Ìjẹ̀bú-Òde mi wà mo gbọ́jẹ̀bú mo ní ìsànjẹ̀bú mo ní ìfọ̀njẹ̀bú ó yàtọ̀ síra wọn mo gbọ́ ó yàtọ̀ sí mo lè sọ mo lè sọ ó yàtọ̀ sí mo lè fọ́n there is different àwọn tó bá fẹ́ mọ̀ pèmí lágo àsọ̀tún ìjẹ̀bú dùn láti sọ kó o bá lè sọ kó o dẹ́ ti gbọ́ kó o dẹ́ lè fọ́ ó ní pọ́blẹ́mù ẹ̀jẹ̀ sọ̀rọ̀ gan-an ẹ̀wọ̀n ìjẹ́fọ́ ọmọ ìlọrin ẹ̀wà tí mo gbọ́dọ̀ àwa ò lédè òyìnbó yín sọ lọ́dọ̀ sí yín. bó la ṣe ń sọ ìlú òkè èdè ìlú òkè ni wọ́n máa sọ náà èdè ìlú òkè náà iná fa nílá láàásì ẹ̀ máa ná kankan tó máa fi yàtọ̀ sédè Yorùbá general àbí mo parọ́ bó ṣe bó ṣe jẹ́ nìyẹn dúdú osùn ìyáàfin ìgbọ̀lápé ti wá sórí ètò má sọ̀yìnbó lọ́jọ́ tòní tí n bá ní kò dùn irọ́ ni mo pa mo sì rò pé ọmọ àti pẹ̀lú karamọ̀ gan wà lò ẹgbẹ́ mẹ́ta ní sọ fẹ́ẹ̀kì ọmọ mi tó lọ́kadà ta ogun ètò torí ẹ náà ìwọ tó bá wọn pé o jẹ́ ọmọ onínú fùfù pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o dọ̀wọ́ ẹ kì í ṣe gbogbo nǹkan ló máa máa bínú sí bẹ́ẹ̀ ṣe gbogbo nǹkan tó bá gbọ́ ló máa fi ṣíwàwọ̀ àti láti fi ṣí ọ̀rọ̀ sọ àní sọ̀rọ̀ sọ láàánú mm. mm. ní ṣùwàwò ìbánikí fún yín lówó àmọ́ mi ní fún yín orí ìbínú lẹ fi lẹ fi sọ fún ìdí èyí tẹ́ ń kọ́bọ̀ kàn lọ́wọ́ màá fún yín ní àǹfààní tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ fẹ́ padà wá sórí ètò kẹ́ wá ṣe mí àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run kọ́lọ̀ má lókun ló sọ̀rọ̀ láti ẹgbẹ̀rún kan náà ogún àti máa gbé wọ àádọ́ta náírà pẹ̀lú ògo Ọlọ́run fifty thousand naira la máa gbé wọ owó tó bá jẹ́ ọ oh, Ọlọ́run ti kọ mi. màá lọ múra yín wá. nísì ah, ti kẹwọ ẹ wá jàǹkì láì inú mi á dùn tẹ bá lè múra bẹ́ẹ̀ o kí wọ́n á gbé wá sórí ètò má sọ yìnbó mo tẹ́ bá sọ yìnbó pẹ́ ẹ ti já mi lágbo wọ́n ti bà mí lágbo jẹ́ àmọ́ ìyẹn kọ́ ni ìyẹn kọ́ la máa rán báyìí tẹ́ bá sọ yìnbó pẹ́rẹ́. mo mọ nǹkan tó jí mi máa rẹ. mi ò lè nà yín. Hmm ẹ̀yin lè máa sanwó fún mi. kò sí wàhálà. tọ́ ẹ ti mọ̀ mí látàná kó tó dè ní ọmọ yín ni àyànfẹ́ òdùwà àdégoróyè àkànní olówùnyọ ìjẹgunlábí àti ìdìbòbìnrin ẹ̀yin mi lè mọ̀ tó mọ̀ yẹn ìjẹ́ kan yẹn kan pè mí pé olóòtú ẹ máa láìkí dọ́gí style gan-an mo ní à mo ní ṣètò yìí máa ń jẹ́ àtìjú bóbìnrin jà tí bá ń bóbìnrin láti dìkò ní kò túmọ̀ sí pé bóyá mò ń ṣe rugby style náà hmm. àmọ́ èmi ló yé tí mo ṣe fúnra mi ní the one and only Ọbagbádùn General the àyànfẹ́ Oòduà tẹ̀tìmọ̀ lánàá kó tó dé ní tó bá tún dé ní kọ̀là tó bá kọ̀là dúdú òsùn adúmáàdán ẹlẹ́yinjú ẹ̀gẹ́ ọ̀rẹ́jẹ lẹ́wà ojú ọ̀la pé wọ́n fẹ́ ṣe ó dàbọ̀ sórí ètò wàásù òyìnbó lórí ìkànnì Africa Media Live lórí YouTube a wà ní Instagram o à ń ṣe TikTok náà lẹ́ẹ̀kan àmọ́ à ń ṣe àti Facebook ẹ dárúkọ nínú ẹ̀kọ́ sí i kẹlẹ ṣó dàbọ̀ sáwọn kẹlẹ. orúkọ mi ni abdulsalam ni murtala ìfọlá pé ó dàbọ̀. wọ́n ní ẹni gbà ẹni sùúrù ẹ má yẹ kó rọ̀ṣù. a ṣe ojú ọlápá àti adégoróyè ó dàbọ̀. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. like our page, subscribe and share with friends. Thank you.